إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 من شاء رب العزة وفقه لعمل الخير وجعل ذلك سببا له إلى الجنة ومن شاء تركه ليدل وما هو في ذلك بظالم لعبده فزل وضل وكان مثواه إلى جهنم عباد الله إن مصير الأطفال الذين يموتون قبل البلوغ أمر قد يتضح لبعضنا ويبين أمره بينما هو للكثير أمر هم فيه في حيرة وبخاصة بعد الاطلاع على ما كتب فيه من قبل مشاهير العلماء في هذه الأمة لا شك أن علماء الأمة متفقون على عقيدة سلفنا الصالح في أن مصير أطفال المسلمين إلى الجنة لا يكاد يختلف مختلف فيهم اما في مصير اطفال الكفار فهذا امر اختلف فيه كبار علماء هذه الامه وباذن الله اود ان اورد عليكم شيئا مما قالوا ثم ابين ان الامر امران امر يعتبر من المبادئ في هذا الدين لا يجوز لاحد ان يخالف فيه من قبلنا اذ ان الادله فيه قاطعه وامر ليس كذلك الاستدلال فيه ليس قطعيا بل يستنبط من هداه الله إلى أي استنباط من العلماء ما رآه ثم يقرر مخالفيه على ما ذهبوا إليه في مثل هذه الأمور يقال أنه أمر اجتهادي الخلاف فيه له مجال فإن اختلفوا في أمر كهذا فلا ينبغي لأحد منا أن يقلدهم فيما ذهبوا إليه إن كان من طلاب العلم الذي رزق فهم المبادئ التي بها يختار موقف من مواقف العلماء عند اختلافهم أما العوام الذين لا قدرة لهم لاختيار موقف عالم بعد مقارنته بموقف غيره فيجوز لهم يسوغ لهم أن يقلدوا من اطمأنوا إلى موقفه في أي شيء فبإذن الله تعالى آه، سأورد عليكم بعض أقاويل من اطلعنا على كتاباتهم في هذا الأمر في نبذة وذلك لتخلف أو تأخر إمام اليوم آه، عن الحضور أوصله الله بخير اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد عباد الله إن من الأحاديث لما تضاربت في معانيها بخصوص كون أطفال المشركين يدخلون الجنة جميعهم أو بعضهم أو يدخلون النار جميعهم أو بعضهم وكما بينت في مثل هذا فإن طريقة العلماء في مثل هذه الأحاديث التي تبدو متضاربة في معانيها أن يسيروا مسير الجمع بين الأحاديث إذا أمكن الجمع فإذا امتنع الجمع يسيرون بعد ذلك إلى النظر في كون حديث ينسخ غيره وعند ادعاء النسخ فعلى المدعي أن يثبت أكيدا أن حديثا تأخر عن غيره قبل سلوك مسلك النسخ وفقنا الله سبحانه وتعالى لما يحبه ويرضاه وجعل بيننا وبينهم توفيقا في العقيدة والسلوك والفقه وفي كل أمر إنه هو ولي التوفيق adúpẹ́ fún ọlọ́run ọba ọba àlékè ọlá ọba tí gbogbo ọpẹ́ àti àpọ́nlé yẹ kí ọlọ́run máṣà ìgbà ọpẹ́ wa ní bàbá ṣe mọ́ dá atọrọ gáfárà wípé ó pẹ́ wa díẹ̀ ká tó bẹ̀rẹ̀ khutba ti èní àwọn ìmáàmù wa tí ó yẹ kí wọ́n bá wa sọ̀rọ̀ mo ṣẹ̀rí wọn pé wọ́n wọlé láìpẹ́ yìí ni wọ́n ti gbéra kúrò nílé nígbà tó ti pẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe mọ condition mọ́tò èkó wọ́n há sí hold up láàrin ẹgbẹ́ dá sí wa láti bí ìṣẹ́jú mẹ́ta. ńlá ṣe rò pé ká má dá wa jókòó nígbà tó pẹ́ ju bá a ṣe wákàtó bẹ̀rẹ̀ yìí mọ́ kí ọlọ́run ọba kójọ kó ṣe àmójúkúrò fún gbogbo wa nípa tàìwá jẹ́ pé a múra khutba kan sílẹ̀ wá rí pé bóyá mo lè lo àǹfààní yìí láti ṣàlàyé ọ̀ràn kékeré kan tó lè máa da ẹ̀mí àwa kọ̀ọ̀kan rú tó sì ní ṣe púpọ̀ pẹ̀lú ohun tí mo fi bá ní sọ̀rọ̀ ní ìjẹjọ tí í ṣe àlàyé lórí ibo làwọn ọmọ wẹ́wẹ́ ògúnlẹ̀ sí tí wọ́n bá kú kó tó di pé wọ́n gba islam tawata dàgbà ta ti bàlágà kò rújú rárá pé gbogbo ẹni tí ò bá ti gba islam tó sì ti bàlágà àbáwọn tó ṣe pé wọ́n dàgbà ṣùgbọ́n àwọn nǹkan tí kìí jẹ́ kéèyàn ó lè rí orírò bí àrùn ọpọlọ bí kábíni láàrin dè àtàwọn nǹkan tó jọ eléyìí yàtọ̀ sáwọn tírú ẹ̀ ṣẹlẹ̀ sí àwọn kan táwọn àfáà tún kó mọ́ àwọn tí à ń sọ yìí àwọn náà làwọn tó jẹ́ pé bó tiẹ̀ jẹ́ pé wọ́n gbúrò Islam wọn ò gbúrò ẹ̀ ní bọ́lọ́hun ọba ṣe fi rán òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sáyé àwọn kan nínú àwọn àfáà wa bíi Sheikh Nasiruddin Al-Albani wọ́n ní ká kó àwọn yìí ká kó wọn mọ́ àwọn ọmọdé tí ò gbúrò islam tí wọ́n fi bàlágà àbí tí wọ́n gbúrò islam tí wọ́n ò tí bàlágà tí wọ́n fi jáde láyé ká kó wọn mú àwọn tí wọn ò tiẹ̀ rí nǹkan kan gbọ́ nípa islam wọ́n ní nítorí pé àwọn tí wọ́n gbọ́ islam nígbọ́ tí kì í ṣe bọ́lọ́hùn ọba ṣe fi ránṣẹ́ wọ́n ṣe déédéé tí ò gbúrò ẹ̀ ni wọ́n pèjúwe ẹni tó jẹ́ pé islam tó tàn dé orílẹ̀-èdè tiẹ̀ àwọn ahmadiyya ló wá fi jíṣẹ́ àbáwọn súfí tí mi sọ pé òun bọ́lọ́wọ́n bá ṣe mítìn wọ́n ní islam tíró àwọn wọ̀nyí lọ pèpè sí kìí ṣerú islam ògidì islam tọ́lọ́wọ́n bá fi òjíṣẹ́ ńlá sọ́lọ́láhù aláìhọ̀sálàm pé ayé sí lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn àfá àbáyìí wọ́n ní ẹni tó bá bá rẹ̀ nírú ipò ọ̀hún ó ṣe déédéé ẹni tí ò tiẹ̀ rí islam gbọ́ nípa báyìí ìrètí àwọn òun náà ni pé ọlọ́run ọba àlékè ọlá tó sọ pé wà máa kúnná mu'adhibin hatta nab'atha rasula tó ní àwa kìí fìyà jẹrú tí ó fi di pé àrùn oníṣẹ́ sí wọ́n sì jíṣẹ́ fún un ká lè ní ẹ̀rí lé ẹrú lórí ọlọ́run tó sọ eléyìí àwọn ò lérò pé yóò fìyà jẹ ẹni tó bàlágà tí ò rí ojúlówó ìsìláàmù gbọ́ tó fi jáde láyé nípa báyìí ibi tí àwọn kèfèrí tí ò rí ìsìláàmù gbọ́ àbáwọn ọmọdé tí ò tí ìbàlágà àbẹ́ ń tárùn ọpọlọ bájà tí ò fi rí orírò ibi táwọn ń lọ ọlọ́run ọba àlékeọlá ó jẹ́ kó clear sáwọn àáfàá wípé kò sí ìrújú nípa eléyìí ibi tí mùsùlùmí tó bàlágà tóun náà gbọ́ iṣẹ́ islam tó sì gbà á tó ń lọ ọkàn wa balẹ̀ pé gbogbo ẹni bá ti gba kẹ́límà láìláha ìlàlá gbọ́ tí ó sì ṣe nǹkan tó tako ìtumọ̀ kẹ́límọ̀ yìí kí nǹkan ọ̀hún ó wá jẹ́ ní tó ṣe kẹ́yìn tó fi jáde láyé láláì jẹ́ kó ṣe tẹ́wọ́bà ó tọrọ àforíjì ọlọ́run ọba kúrò ń bẹ̀ ìrètí wa ni pé ó pẹ́ o ó yá o ọlọ́run ọba ń mú òun náà bọ̀ lálìjẹ́nà ìjọ kan kọ́lọ́run ṣe gbogbo wa ní èrò àlìjẹ́nà ibi tí ó dàbẹ́ ni pé ìrújú wà díẹ̀ tí àǹfààní khutba jímọ̀ kìí sì fúnni láàyè láti sọpa fẹ́ ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ẹ̀ òun náà ni tàwọn ọmọdé àwọn àfáà wa ní ẹnu àwọn onímọ̀ ẹ̀sìn wa yìí kò lórí pé àwọn ọmọ tí ò tí ìbàlágà tí wọ́n bí fún òbí tí àwọn òbí wọ̀nyí jẹ́ mùsùlùmí kò sí ìyapa ẹnu láàárín àwọn àfáà lórí pé èyíkéyìí tọ́lọ́run bá pè sọ́dọ̀ kó tó bàlágà nú àwọn ọmọ wọ̀nyí ọmọ àlìjẹ́nà ni ẹnu àlùmọ̀kò lórí ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí àwọn àfáà sọ wọ́n ní ta bá lẹ́nu àwọn àfáà kò ó ṣeé ṣe kárẹ́ nìkan àbí míì tí ó tún rán wa létí pé kíkó ẹnu ó túmọ̀ sí pé èyí tó pọ̀ jù nú àwọn àlùmọ̀ ni o àníṣàìrá àfáà kan àbí míì tóun ó yapa eléyìí ni nǹkan tí imam al-qurtubi tó sọnù tafsir nípa ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ní ijma lórí pé èyí tó pọ̀ jù nínú àwọn àfa tọrọ wọn ṣe é kàkún èyí tí wọ́n sọ nìyẹn ṣùgbọ́n ara wọn kọ̀ọ̀kan tí wọ́n yapa imam ahmed bin hanbal òun ní ó dá òun lójú pé kò sẹ́nìkan tọrọ ẹ ṣe é kàkún tó ń ṣe iyèméjì nípa wípé àwọn ọmọ tí wọ́n bá kú fóbi tí wọ́n jẹ́ mùsùlùmí táwọn ọmọ yóò tí ìbàlágà ọmọ àlìjẹ́nà ni wọn eléyìí lọ́kàn tiwa náà balẹ̀ sí èyí tó lè fẹ́ fa fanfa díẹ̀ láàrin àwọn àfà tí àwọn àfà kan sì ń ṣàlàyé pé wọ́n pín ẹnu wọn pín sí ìpele bíi márùn-ún lórí ẹ̀ òun lọ̀rọ̀ àwọn ọmọ tó jẹ́ pé òbí tí wọ́n bí wọn fún kẹfìrí ni wọ́n táwọn ọmọ yìí wá kú láláì bàlágà kí ni tó fà á tọ́rọ àwọn àfáà fi pín lórí eléyìí ni pé oríṣiríṣi hadith ló wáyé tí kọ̀ọ̀kan sì ń sọ tó dàbí ẹni pé ìtumọ̀ tí kejì mú wá tí kì í bá ṣe pé èèyàn fi ojú sùnùkùn wò yóò fẹ́ jọ bíi pé wọ́n ń takora wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ ọlọ́run fún àwọn àfáà lóye láti máa kí hadith bọ̀nú ara wọn àwa tá a jọmọ wẹ́wẹ́ ta bá gbọ́n tí hadith kan sọ ta gbọ́n tí kejì sọ àwa lè bẹ́ ká ní ah, àwọn hadith wọ̀nyí takora wọn ṣùgbọ́n ta bá farabalẹ̀ ká àlàyé àwọn àfáà a rí pé kì í ṣe ti takora ìtumọ̀ tí kan dì mú ó ṣe é kìbọnú kejì láì ní jẹ́ pé wọ́n ń takora nínú àwọn hadith wọ̀nyí alákọ̀ọ́kọ́ òun náà ni ohun tí àwọn kan fi ṣẹ̀rí tí wọ́n fi ní gbogbo ọmọ kèfèrí tó bá kú láláì bàlágà wọ́n lọ́mọ àlìjẹ́nà ni wọ́n àwọn kan sọ wọ́n ní kò dá kan sínú gbogbo wọn pátápátá wọ́n lọ́mọ àlìjẹ́nà ni wọ́n kí ni hadith wọ́n fi ṣẹ̀rí ọ̀rọ̀ yìí wọ́n nítorí pé hadith wáyé ansamura سمرة anhu الله عنه salam raa السلام Ibrahim مع salam awuladal muslimin wa awuladal mushrikin rawahul bukhari wọ́n ní tá bá wọnú tírà imam bukhari wọ́n ní ààrí hadith tí òjíṣẹ́ ńlá ti ń sọ wípé ńgbà tó ń ṣe al-isra wal mi'raj wọ́n fi ààyè tí baba ńlá wa anabi ibrahim wà òun wá rí àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n yí ká àwọn ọmọ wọ̀nyí wọ́n jẹ́ àwọn ọmọ mùsùlùmí tí wọ́n kú kí wọ́n tó bàlágà àtàwọn ọmọ kèfèrí táwọn náà kú kí wọ́n tó bàlágà eléyìí jẹ́ kí àwọn àfáà kan kí wọ́n di pòsíṣàn yìí mú pé gbogbo ọmọ tó bá ti kú kó tó bàlágà ó jẹ́ mùsùlùmí o ó jẹ́ kèfèrí o ọmọ àlìjẹ́nà ni torí pé kò tíì ní teklif kò tíì sínú ẹni tọ́lọ́wọ́n bá diṣẹ́rù dèpòdépò táàtì ẹ̀wà ní kò múṣẹ́ ọ̀hún ṣe eléyìí jẹ́ pòsíṣàn kan tí kìí bá ṣe àwọn hadith míì táwọn àfáà tún rí eléyìí náà ni ẹ̀mí ìbá fẹ́ fàmọ́jù pé lóòótọ́ ni nígbà táwọn ọmọ yìí ò tí wọn ò tí sínú ẹni tákọọ́lẹ̀ ń wà lórí wọn àkọọ́lẹ̀ dáadáa lè máa wà fún wọn ṣùgbọ́n pé wọ́n ṣẹ̀ òjíṣẹ́ ńlá ńlá ó ní agbégègé sókè fáwọn ẹni mẹ́ta ẹni tó wà lójú oorun títí tí ó fi jí ẹni tó rí ẹ̀ bá yí títí tọ́lọ́run fi dá láàká ìpadà sí lọ́pọlọ àti ọmọ kékeré tí ò tí bàlágà eléyìí ó fẹ́ jẹ́ kéèyàn sọ pé ọ̀nà yìí ò tiẹ̀ lè pé méjì ẹ̀yọkan yìí náà ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo sọ àwọn àfáà kì í fẹ́ fi odidi hóró hadith kan fi ṣe ìdájọ́ wọn a máa fẹ́ gbá gbogbo hadith tó bá rọ̀ mọ́ ọ̀rọ̀ wọn á gbàjọ kí wọ́n tó wá yọ ìdájọ́ lórí ẹ̀ nípa báyìí èyí tó pọ̀ nínú àwọn àfáà wọn ni wọ́n sọ pé bẹ́ẹ̀ ni àtọmọ mùsùlùmí àtọmọ kẹfẹ́rí gbogbo ọmọ tó bá kókó tó bàlágà ọmọ àjẹ́ndẹ̀ ni ṣùgbọ́n ìkọ́nú àwọn pòsíṣàn márùn-ún nílé ìjẹ́ pòsíṣàn kejì òun náà ni pé wọ́n ní annahun ma'a àbá ihim finnar وقد نسب القاضي أبو يعلى هذا القول لأحمد وغلطه شيخ الإسلام جدا ṣùgbọ́n kí ni wọ́n ní pòsíṣàn kejì òun náà ni àwọn tí wọ́n sọ wípé rárá o gbogbo àwọn ọmọ yìí tí wọ́n bá ti jẹ́ kèfèrí nípa pé ìbí kèfèrí la bí wọn wọn ò wá gba Islam ní kékeré wọn tí wọ́n fi kú wọ́n ní bíbí tí wọ́n bí wọn níbi kèfèrí bó tiẹ̀ jẹ́ pé hadith wà tànàbí ti ń sọ wípé gbogbo ọmọ pátá la bí níbi Islam àwọn òbí ló ṣẹ̀ wá ń sọ wọ́n di yẹ̀húdí àbí nàsárà àbí ohunkóhun tí wọ́n bá yà wọ́n ní ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ nígbàtí hadithi míì wáyé tó júwe tó jọun táwọn fẹ́ sọ yìí àwọn ò rí kó dànù làwọn ṣe sọ yí pé gbogbo ọmọ tí wọ́n bá ti bí fòbí tó jẹ́ kèfèrí o ọmọ ọ̀nà ni wọ́n ní hadith tó sọ eléyìí òun rèé hadith yìí sọ yí pé ansalama bunqais قال عن سلمة بن قيس الأشجعي قال أتيت أنا وأخي إلى النبي صلى الله عليه وسلم فقلنا إن أمنا ماتت في الجاهلية وكانت تقري الضيف وتصل الرحم وأنها وأدت أختا لنا في الجاهلية لم تبلغ الحنف فقال الوائدة والموؤودة في النار wọ́n ní sọ̀hábí ta dárúkọ èyí ó ní òun àti ẹ̀gbọ́n òun àbábúrò òun lọ́kùnrin àwọn wá ṣèwádìí lọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam nípa àyá àwọn tó bí àwọn sáyé tó jẹ́ pé ńgbà tó wà nílé ayé ẹni tí máa so ẹbí pọ̀ ni a sì máa ṣe dáadáa a máa kẹ́ àlejò ṣùgbọ́n ńgbà táwọn wá bá islam láyé ń tàwọn táwọn gba islam tí ya yóò sì bá islam láyé tó fi lọ àwọn ń ṣe mọ̀ nípa ibi tí ó wà wọ́n ní ànábì wa dá wọn lóhùn ó ní àlùwá ìdà ẹ̀hẹ́n wọ́n láwọn wá fi kún wípé ìwọ òjíṣẹ́ ọlọ́run ìyá wa yìí o nígbà ojú dúdú tó jẹ́ pé ìṣẹ̀dálẹ̀ àwọn ni pé bọ́n bá ti bímọ obìnrin fáwọn àwọn a máa rí irú ọmọ bẹ́ẹ̀ mọ́lẹ̀ láàyè ni ìyá àwọn yìí náà ṣe bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá wa dáhùn ó ní àlùwá ìdẹ̀tú wọlmọ́wò ìdẹ̀tú fìnnà ìlà àǹtòdìríkàlùwá ìdẹ̀tú islam fọ̀túslim ó ní àti ìyá tó rí ọmọbìnrin mọ́lẹ̀ láàyè àtọmọbìnrin táàrí mọ́lẹ̀ láàyè àwọn méjèèjì ẹni iná ni wọ́n àyàfi tó bá jẹ́ pé ìyá yìí ọlọ́run lọ lára kú kó tó jáde láyé òun náà wá bá islam ó wá gba islam ńlọlọ́run ọbọ̀ ó fi tú sílẹ̀ hadith yìí èmi gan ṣe mọ̀ wípé ṣó lè jẹ́ hadith òdodo bí ṣùgbọ́n pàtàwà kìí ṣe onímọ̀ hadith àádá ọ̀rọ̀ hadith padà sọ́dọ̀ àwọn àfá àtọ́lọ́wọ̀n bá fún mọ̀ ẹ̀ ni a wá lọ wo kí ni tí àwọn àfá oní hadith pàápàá jùlọ sheikh nasiruddin al-albani tó sọnù hadith yìí ó ní hadith sahih ó ní hadith tó lálàáfíà ni ńgbà tó ti sọ pé lálàáfíà kò ṣeé kó dànù a jẹ́ pé tá a bá yọ ìdájọ́ aláwọn kan ní gbogbo ọmọ aljanna àwọn eléyìí ní gbogbo ọmọ kẹfìrí iná ni kí láá ṣe àásọ àwọn hadith yìí pọ̀ ni ṣùgbọ́n position méjì lélẹ́yìí ó sì kú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ position kẹta òun ni pé at-tawaqquf fihim wa huwa qawl hamad bin zayd wa hamad salama daliluhum عن ابن عباس سئل رسول سئل رسول الله صلى الله عليه وسلم عن أولاد المشركين قال الله أعلم بما كانوا عاملين رواه البخاري ومسلم position kẹta wọ́n ní àwọn àáfàá kan wọ́n ṣẹ́nu kù nípa ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n kú láì tí bàlágà tó sì jẹ́ pé kèfèrí làwọn òbí ti wọn kí ni wọ́n ṣe ṣẹ́nu kù wọ́n nígbà tí wọ́n bi sayidina abdullahi ibn abbas lọ́rọ̀ yìí ohun ẹni tí ń bi léèrè ní ìdáhùn tá nẹ́bì fún ẹnìkan lórí irú ẹ̀ ìgbà tí wọ́n bi wípé kílẹ̀ ṣe àwọn tí wọn ò bàlágà tọ́lọ́run ó fi ní kí wọ́n máa wọná pé òjíṣẹ́ ọlọ́run wá dáhùn wípé ẹni ọlọ́run bá ní kó wọná nù wọn ọlọ́run mọ́ tí ó gbélé ayé ṣe bó bá pẹ́ láyé tó bàlágà kó tó kú ni pẹ̀lú ẹ̀rí yìí àwọn àfáà kan wọ́n di position kẹta yẹn mú wípé tí wọ́n bá bi wá nípa àwọn ọmọ mùsùlùmí àwádájọ́ yẹn kiri ṣùgbọ́n táwọn ọmọ kèfèrí tí wọ́n kú kí wọ́n tó bàlágà àwọn ò lè fi gbogbo ẹnu sọ pé pátápátá wọn ọmọ ọ̀nà ni wọ́n àbí pátápátá wọn ọmọ àlìjẹ́ndà ni wọ́n eléyìí jẹ́ position tó ṣe kẹta position kẹrin lórí ẹ̀ wa minhum man qala innahum khadamu ahlil janna wọ́n ní a rí bẹ́ẹ̀ náà nínú àwọn àfà àwọn tí wọ́n ní bẹ́ẹ̀ ni ọmọ aljanna ni wọ́n tí wọ́n bá wá wọ aljanna náà ń kọ́ kí ni wọ́n jẹ́ wọ́n ní wọ́n máa jẹ́ àwọn ọmọ ọ̀dọ̀ fún àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí tó wà aljanna ni eléyìí ń júwe wípé bẹ́ẹ̀ ni ọmọ àlìjẹ́ndà ni wọ́n bó tiẹ̀ jẹ́ pé hadith yìí wọ́n láwọn àfáà ńláńlá kan bíi sheikhul islam ibn taymiyyah bíi ibn hajar al-asqalani àwọn gbàdànù wọ́n ní kò lálàáfíà ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí mo ní òpèláwá nípa ìmọ̀ hadith a sì dá padà sọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ sheikh nasiruddin al-albani ó ní hadith yìí sahih wípé lóòótọ́ ọmọ kèfèrí tó kúkó tó bàlágà tó bá wà àlìjẹ́nà hadith yìí sọ wípé yóò máa jẹ́ ìránṣẹ́ fáwọn ọmọ àlìjẹ́nà ni wọ́n wá ní àwọn àfáà kan ohun táwọn máa fi ń dáhùn náà nìyẹn position karùn-ún tó ṣe final position eléyìí ni position ti sheikh al-islam ibn taymiya ibn qayyim al-jawziya àti bí wọ́n ṣe sọ wọ́n ní jumhur ulama ahli sunna wal jama'a èyí tó pọ̀ jù nínú àwọn àfáà tí wọ́n wà lójúpọ̀nà súnà níbàámu pẹ̀lú àgbọ́yé àwọn sọ̀hábà àtàwọn tábìrì ibi tí wọ́n fi sí òun náà ni wípé anas bin malik wọ́n ló mú hadith kan dé ti gbọ́ wa wípé jíṣẹ́ ńlá ní tó bá dijọ́ àjíǹde àwọn ẹni mẹ́rin kan á pa wọ́n láṣẹ pé kí wọ́n wọ̀ náà àwọn wo ni ó ní almawlud والمعتوه ومن كان من أهل الفترة والشيخ الفاني ọmọ tó ما هو ọwọ́ tá a gbọ́yé sẹ́ni tí ò báyìí ti bàlágà àbẹ́ni tó jẹ́ pé tó bá tiẹ̀ jẹ́ kó bàlágà náà ni o kó tó bàlágà lọ́lọ́run ti fi in tí ò ní jẹ́ kọ́pọlọ ẹ̀ ó lè mú ló ti fi kàn án a máa ń bí ọmọ míì lárìndìn àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó jẹ́ pé kò rí ìsìláàmù gbọ́ tó fi jáde láyé àbí ẹnì kẹrin ó ní ẹni tó ṣe pé kí ni ó ti dàgbà sínú kúfùr ìgbà tí ìsìláàmù máa dé wá ba láyé ogbó ti dé kò rí orí rò mọ́ wípé ọlọ́run ò ní dédé sọ wípé ọmọ àlìjẹ́nà àbọ́mọ ọ̀nà nìkan kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin bó tiẹ̀ jẹ́ pé tó bá sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó yẹ lọ́wọ́ bẹ́ẹ̀ wò kò sì ní ṣàbòsí wọ́n ní ṣùgbọ́n ọlọ́run fẹ́ fi iṣẹ́ tí wọ́n ṣe ó fẹ́ fi hàn àwọn alára gan kó tó pè wọ́n mọ́bi tó fẹ́ pè wọ́n mọ́ tó bá wá di ọjọ́ náà wọ́n lọ́lọ́run ó wàá sọ fún ahọ́n kan náà àwọn ahọ́n náà jahannama pé kó jáde wá síta yóò wàá pa àwọn mẹ́rin tá a sọ yóò pa wọ́n láṣẹ pé kí wọ́n máa wọnú iná náà lọ ó ní ìyí tọ́lọ́run bá kọ lọ́mọ ọ̀nà wọn yóò máa wá da ọlọ́run ọba lóhùn pé anna nadkhulaha wa minha kunna nafir yóò máa dá ọlọ́run lóhùn wípé àkáwọná ìwọ ọlọ́run ọba ebi náà yìí náà là ń wa ayé a ṣe wá débi tó wá lọrọ pé náà lọ̀rọ̀ owó kángun sí o o pa ibi ọlọ́run bá darí wa sí náà láàyè wa àwọn ò wá múra páwọn ṣetán láti wọ̀ ọ́ ọlọ́run ọba àlekè ọlọ́wà dáhùn wípé ẹ̀ẹ́rẹ́yìn tẹ ẹ kọ̀ tẹ ẹ lẹ́ẹ̀ní ìwọ̀ yìí kì bá jẹ́ pé ṣẹ́ẹ̀mí ti ẹ̀ bá ń ayé ni bẹ́ẹ̀ bá ṣe ṣorí kunkun tẹ́ ẹ̀ ní ìgbà náà rèé kì í ṣe pé ńgbà tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lọ́lọ́run tó mọ tí wọ́n ó ṣe ó ti mọ̀ ọ́ ṣùgbọ́n fẹ́ fi ṣe kálukú hàn kó tó pèsè ààyè tó jẹ́ tiẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó ní lẹ́yìn eléyìí ni ó wàá sọ fáwọn tó jọmọ àlìjánná nù wọn pé ẹ máa wọnú ọgbà àdẹ̀ra ó tọ́ sí yín pẹ̀lú irú ń tẹ́ ẹ fi hàn níṣẹ́ tẹ́ ẹ bá ṣe tẹ́ bá wà nílé ayé ni ẹ̀yin tẹ́ jọmọ náà ẹ̀yin náà ẹ máa wọná lọ ó tọ́ sí yín pẹ̀lú irú tẹ́ ẹ fi hàn lénìí pé ńlẹ̀ ẹ bá ṣe kì bá jẹ́ pé ṣe ẹ wá ba yín ni wọ́n wá ní pòsíṣàn karùn-ún yìí èyí tó ń sọ pé ìdánwò wà fún àwọn ọmọ tí wọ́n bá kú kí wọ́n tó bàlágà tí wọn ò sì bí wọn fún mùsùlùmí wọ́n ní pòsíṣàn yìí ó kó mẹ́rẹ̀ẹ̀rin tàkọ́kọ́ sínú nígbà tá a ṣàlàyé wípé àwọn àáfàá kan ni wọ́n máa jẹ́ ìránṣẹ́ fọ́mọ àlìjẹ́nà kó tákó eléyìí torí pé lẹ́yìn tá a bá ṣèdánwò fọ́mọ kẹfìrí tán tó bá jẹ́ nínú àwọn ọmọ tá a kọ́ mọ́ àlìjẹ́nà yóò wọ àlìjẹ́nà ṣùgbọ́n kò tako hadith tó sọ wípé yóò máa jẹ́ ìránṣẹ́ fún ọmọ àlìjẹ́nà ti bí tó sì sọ wípé ara àwọn ọmọ kẹfìrí kan tí wọ́n yí ànábì ibrahim ká wọ́n ní kò takò ó a jẹ́ pé nínú àwọn tí wọ́n paasi ìdánwò ọjọ́ náà àwọn kan tọ́lọ́wọ́n ọba ti mọ bí tí ipò tí wọ́n jẹ́ àwọn ló kó wọn yí ànábì ibrahim ká ṣó ti yé ń sìn nípa báyìí mo fẹ́ bẹ irú mi tó pọ̀ láàrin wa tó jẹ́ pé ààtò àṣẹ pa lórí hadith ààtò ìmọ̀dáyọ kálá ṣe fúnkùn fúnra wa pé ayọ ìdájọ́ fúnra wa pé àwọn nǹkan tó bá ti ń jọ eléyìí kájọ ká má máa yára sọ pé hadithi takora wọn tá a fi mọ kíni tí àwọn àáfàá ṣe lálàyé lórí wọn bí wọ́n ṣe gbìyànjú láti so wọ́n pọ̀ èyí tó bá takora wọn àwọn àáfàá máa sọ pé ìkan nàṣàkà kan ni ìkan pàkan rẹ ni èyí tí ó sì pàkejì rẹ ó ń láti jẹ́ pé òun ni ó dé gbẹ̀yìn abẹ́ ọlọ́run ọba gbogbo ibi tí a bá kù sí nínú àdìsọ́kàn nínú èrò nínú iṣẹ́ nínú ìwà ọlọ́ndàkùn má ṣàtún wa ṣe kọ́lọ̀n jẹ́ ká fi gbogbo ìṣe wa ká fi jọ àwọn ẹni ìṣáájú abẹ́ ọlọ́run ọba àwọn àáfàá wa tí wọ́n kù lórí ilẹ̀ tó jẹ́ pé tọ́rọ̀ bá ń rú wa lójú àwọn làwa náà máa lọ sábà pé kí wọ́n ṣàlàyé fún ọlọ́ndàkùn járe wọn pẹ́ àwa náà táwa náà jẹ́ ọmọ kíw fún àwọn àáfàá yìí ọlọ́ndàkùn má ṣàì kọ́ wa níwá rẹ̀lẹ̀ téèyàn fi bá gbà á lò tí ò ní ṣílẹ̀ tẹ̀ subhanakallahumma bihamdik أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك قوموا إلى الصلاة